والسلام عليكم ورحمة الله وبركاته dáwọ́kẹ́fún ọlọ́wọ́ba subhanahu wa ta'ala lọ́wọ́ba tí ó kádàrá tí a kókó jọ nínú ìtọ́nínà àwọn ilé rẹ̀ láti máa ṣàlàyé fún wa nípa àgbọ́yé ẹ̀sìn wa lè tí عن إلى عفاوة عبد الغني المقدسي رحمه الله تعالى الجماعي ليس وفجلات إنه إلى عفاوة البخاري أتي عفاوة مسلم ليس في àparí pẹ̀lú àwọn àhàrí tó ní ìkẹsọ̀ pẹ̀lú àti àlùwàlá lákòótán pẹ̀lú gbọ́rọ̀ ọba subhanahu wa ta'ala a máa bọ́ sí agbọ́nrin tí ó tẹ̀lé gẹ́gẹ́ bí a ṣe wọ̀nyí pé tíra yìí yẹ̀dúrú haúlà fìfìlìyà ó ní ìkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ fífíhù abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala ìdákòókò jọ fífi sínú ìdáná àtàlẹ́sẹ̀ nìkan fún wa. باب المواقيت كتاب الصلاة باب المواقيت الصلاة لغة الدعاء بالخير الصلاة لغة الدعاء بالخير قلنا لي صلاة الصلاة من يدي àdúrà dáadáa téèyàn bẹ lọ́run nǹkan dáadáa òní à ń pè ní وفي شرع أريني تورد عفون من شريعة من عبادة ذات أقوال وأفعال معلومة أني جسدك زي بيه ó ti ní àwọn nǹkan tá a máa ń rí ní ìjọsìn náà bákan náà ó sì tó ti ní àwọn ìṣesí kan tí a máa ń ṣe nínú ìjọsìn náà eléyìí tí a mọ̀ níbàámu sí bí hadith ni òṣèlú wa tàrífòhà àtẹ̀kìyè ojú ojú wa níyẹn wípé a ti bẹ̀rẹ̀ ẹ̀rùn tí ó sọ gbogbo nǹkan tá à ń ṣe ṣáájú kí a tó kí n di èèwọ̀ òun náà ní gbólóhùn Allahu Akbar òun náà ní tàrífòhà àtẹ̀kìyè nǹkan tí à ń ṣe ṣáájú ká tó ṣe tẹ̀kìbírà tó yẹn nǹkan tí ó sọ àwọn nǹkan yẹn di èèwọ̀ fún wa tá à ní lè ṣe mọ́ tí ó mọ̀ ojú wa nílò pé a ti wà ní orí irun òun náà ní gbólóhùn Allahu Akbar àfáàní wàtàlínú á àtẹ̀sìn tọ̀ nǹkan tí ó wà tú wa sílẹ̀ tí ó tú wa sílẹ̀ tó tọ̀ àwọn nǹkan tí ẹ̀ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ tó bẹ̀rẹ̀ rú ni tí ṣẹ̀rẹ́ àtọ́ ìgbẹ́ ẹ̀gbọ́dọ̀ tí wọ́n tó nǹkan tí ó wàá sọ àwọn nǹkan ẹbí halali tó ní tẹ́lẹ̀ láǹfààní àti mọ́ ṣe padà òun náà ló gbólóhùn assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah. ìtumọ̀ tàhálímù ha àtẹ̀kìlì ní tí ó sọ àwọn nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó kírun ní tí ó sọ dé wọ̀ òun náà ní ká ṣe aláwọ̀ sọ̀rọ̀ wá tó

ọ̀rọ̀ ọkàn òní ìgbàgbọ́ wà ní bí lìsàn ahọ́n òfin ògbè jáde wà á mọ́ níbi ara yóò sọ yóò ara yóò fi ṣiṣẹ́ iṣẹ́ rẹ̀ ó jáde látara pé àrùn tàháráka ara wa ó mọ̀ júwe a máa lékún pẹ̀lú àṣẹ ọlọ́run ọba téèyàn ń tẹ̀lé ìmọ̀ ni ó máa lékún bákan náà wọ̀yá ń kùsù bílẹ̀ Islam yóò sì máa dínkù pẹ̀lú pé èèyàn ń yapa àti ọlọ́run ìgbọ́nà àwọn àbá àlọ́ sọ wípé usulul iman khamsununa náà pé ìpìlẹ̀ ìmánì wọ́n ní nùnù márùn-ún náà nùnù mélòó nùnù márùn-ún wọ́n ní alkọ́ọ̀lù bìjìnà wal ẹ̀nùtùkù bìlìsà ó di nùnù kìjà ilé ẹ̀kọ́ wà á mẹ́lù bìlìjà wáàrì wal arkan ó di nùnù kẹta ilé ẹ̀kọ́ yẹ̀sí ìdùbìtọ́ àti rahman ó di nùnù kẹta ilé ẹ̀kọ́ wàyáǹkùsù bí tọ́ àti ṣẹ̀tàn ó ń lé pẹ̀lú pé èèyàn tẹ̀ láti ọlọ́run ó sì ń dín kù pẹ̀lú pé èèyàn tẹ̀ láti ṣẹ̀tàn torí pé àṣẹ ṣẹ̀tàn máa fi àtù láì ìyapa àti ọlọ́run orin tọ́ àtù ṣẹ̀tàn lọ́sọ̀lọ́sọ̀lọ́

òun náà ní pé dájúdájú ní ọba rẹ̀dà wa faradha ala rasulihi muhammad sallallahu alayhi wa sallam nínú ilé ìbìdú ni wá àtùkọ̀ wa ta'ala ó ṣe lọ́rọ̀ èèyàn fún anábíwá muhammad sallallahu wa sallam sallallahu wa sallam láì ṣe wípé alágàkàkẹ̀ kan bẹ láàrin ànábì sallallahu alaihi wa sallam àtọ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala ẹjọ́ bó ṣe àánú hadith àbáwọ̀ àánú tọ̀wọ́ mọ́rin ilé ìsinmi bukara ti muslim gbé jáde hadith tọ́rọ̀ miraj nígbà tí ànábì sallallahu alaihi wa sallam tó lọ bá ìlú wa ní sánmọ̀ gbogbo ohun tó ṣẹlẹ̀ láti Mẹ́kà lọ sí Baitul Maqdis láti Baitul Maqdis àlẹ́bí sọ́lá sọ́lá ń gùn o lọ bùrọ̀ òun ni adódóńgbó tí mọ́lákù jùbírí tó gùn wá láti sánà àlẹ́bí sọ́lá sọ́lá àlẹ́bí ní wà kọlù ní fọ̀rọ̀ kìí tẹ́sìn ó kéré tẹ́sìn bákan náà ó sì tún wà á ti bá rò nílẹ̀ ìgbà ó sì tóbi ìgbà kalọ níwọ̀n ìgbà alìbìbáàlì ìbáka lọ́dọ̀ àwọn lárúbáwá tó bá gbé ẹṣin akọ tó bá gbé ẹṣin kẹ́tẹ́kẹ́tẹ́ abo ní tó bá bí olùbìbáàlì ọlọ́run sọ wípé wàlìkáyà wàlìhàmíra kó ó tóbi jùlọ bí ẹ̀sìn sì tó ẹ̀sìn nígbà tó ṣe àmọ̀lẹ́yà tó jùlọ àṣíyà fánàmì sálàsálà ó la ọkàn ànábì Jibril ló la ọkàn ànábì ó la igbá àyà rẹ̀ ó yọ ọkàn rẹ̀ jáde ó sì fọ́ pẹ̀lú omi tẹ́tẹ́ nígbà náà wọ́n wá sí ìrìn àjò lọ sí Jerusalem ànábì sálàsálà ń ṣe wọn lákàmì sí Jerusalem gbogbo àwọn ànábì ọlọ́run pátá látòkè délẹ̀ wọ́n kí o lẹ́yìn ànábì sallallahu alaihi ní ọjọ́ tó ṣe ìsra yẹn játájá nínú gbogbo ni pé játájá ń ní ẹ̀mí àti ní gbogbo wọn pátá wọ́n kí o lẹ́yìn àdámìsọ́lá àsọ́lá sọ wípé agbólógbó tí mọ́lákùtù bílù tó gbé wáyé lọ́jọ́ ìjókòsọ́jú àlejòkòsọ́ sẹ́yìn ìgbà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ sọ́rọ̀ ààrẹ pé velocity tó wọ́n kọ́fà wọ́n ní ibi tó bá fi ń wò ibẹ̀ náà ló ti bára rẹ̀ láti ojú orí ìsìn kan ní kẹ̀kẹ́ kan wà ó ibi tí kẹ̀kẹ́ wà ní ojú ibi tí kẹ̀kẹ́ ìbá ti rí ìbẹ̀ ló ti dó bẹ́ẹ̀ mọ̀ pé tó bá tó níbi ìtànga wa níbi yóò mọ̀ òun lọ́sàn nìbá sáràtà ojú ẹsẹ̀ náà ni wọ́n bára rẹ̀ ń bẹ̀ tó bá tó wá kọjú sí fọ́ọ̀gè tẹ̀wọ̀ débi tó ti tọ́n kábọ̀ pé ìyànà fọ́ọ̀gè ló ti nìbá sáràtà yóò bára rẹ̀ ń bẹ̀ tó bá tó tó tó yóò mọ̀ wo Ṣàngó láti Ṣàngó láàrin ní tí ò tó ìṣẹ́jú àyá méje fúta ibi tó wá tí ń wò báyìí náà ní ti bàbá rẹ̀ ní bàbá rẹ̀ ó dé sọ́mọ àkọ́kọ́ sọ́mọ ẹlẹ́dẹ̀ sọ́mọ ẹlẹ́kẹta sọ́mọ ẹlẹ́kẹta sọ́mọ ẹlẹ́kẹta sọ́mọ ẹlẹ́kẹta sọ́mọ ẹlẹ́kẹta tàbí sọ́là sọ́là sọ wípé òun gbọ́ pẹ̀sìrìkù àkìlá gèdè bí gèdè tó ń dún ànábì sọ́là sọ́là ń bọ̀ kò sí alágàtà kankan láàrin ànábì àti ọlọ́run ọba ìgbà tí ìdílé ìdílé débi kan ìdílé ìdílé tọ̀ Eh, abẹ́ẹ̀bọ́ àfá ọ padà ní o torí pé àfá wa mú ọmọ ilé kéwú wà ọlọ́run ní kó lọ mú wá bádé sọ́mọ àkọ́kọ́ ó Jibril àmọ́ máa ta ló wà pẹ̀lú ẹ̀ Muhammad àwọn òṣìlá ilé yìí tí wọ́n ránṣẹ́ sí pé kọ́ ọlọ́mú wá bẹ́ẹ̀ ni wọ́n ní lọ mú wá ni tó bí sọ́mọ àkọ́kọ́ ìkejì ẹ̀kẹta tó bí

ọ̀dọ̀ ànábì Mùsá lọ́wà ló dé sí ànábì Mùsá ni ó kẹ́gùn sí sọ́mọ ẹlẹ́kẹ̀ẹ́sì ànábì Mùsá wọ́n bíá wọ́n yẹ̀ ò ní kí wọ́n àádọ́ta èmi ti jáde bí ìṣáájú rẹ̀ àwọn èèyàn ní kí padà sọ́dọ̀ ọba ọ̀dọ̀ ọlọ́ọ̀ba rẹ̀ ní kó bọ́ sí tàkì láti bẹ̀rẹ̀ ìrùn 50 olùfọ́tì

tọ̀ àlejò sáré pé a ìlú ìjẹ̀rà tó náà à àwọn èèyàn ní kí márùn yìí náà à àlejò ní ní àpàrí mo ti dú láti lọ padà bá ọlọ́run pé márùn tó jẹ́ ìkó tó wá dẹ̀kù ó lè ẹgbẹ́ márùn tó jẹ́ náà ọlọ́run sọ fún mi pé àádọ́ta náà ni bí ánìyàn hasanata bí aṣèrè àmúfáàlùmá 5 lọ́nà mẹ́wàá kí ló jẹ́ fífì náà ní àbí ọdún ni mathematics wọ́n jẹ́ mathematics mathematics rẹ̀ mathematics ó wá padà sí márùn tí ládà rẹ̀ wọ́n wà ní ipò 50 sọ́lá ti lọ ìwọ́n wá eléyìí wáyé ní ọdún kẹwàá lẹ́yìn bàbá mi sọ́nà sọ́nà nàìjíríà ìṣẹ́ fún ọdún kẹwàá hijira ọdún kẹwàá ọdún kẹwàá bẹ́ẹ̀fà nígbà ọdún kẹwàá hijira ọdún kẹwàá báàfà tún nàbí sọ́nà àdúrà sọ́nà tó ti ń pèpè sí tó ti ń pèpè sí ànábì tí ma ń kírun kọ́bílà dáadé kàríyàwó sáájú kó tó lọ gba ìrún wà kò sì ma ń kírun ṣùgbọ́n kì í ṣe yí pé ó wà mùhádádà pé ìrákà báyìí ló kì ìrákà tó lù atlet ní rádì ìrà ṣùgbọ́n orí gangan ni ànábì sọ́nà láàrín àjọ sọ́nà fún ọgbà ìrún wà. فرضها خمسين صلاة ثم تقرر الفريضة خمس صلوات أنا بالدعاني عدسة بني جاي نجاي بني أقرأ دول الإمام في اليوم والليلة ní ọjọ́ àti ní òru torí pé àwọn ìrun èyí tá ń kí ní ọjọ́ ń bẹ ń bẹ èyí tá ń kí lóòrùn náà wà ń bẹ irú súnfì ní ìsìn ilẹ̀ ó ti mọ́ àlùfájà ló ti yọ kátólíkì zoro bákan náà asiri bákan náà madrid òun ó ti wọ̀ kátólíkì àgbọ̀gbọ̀gbọ̀ ìṣá ó ti bọ́ sí ọjọ́ kejì wọ́n sọ wípé ìyá omi wà láìlá ìrù wákàtí márùn-ún tá à ń kí ó kó òun àti ọjọ́ ó kó sínú àtúntágbọ́ yìí الساعة الفجر والظهر والعصر والمغرب والعشاء باب المواقيت àwọn ojúkọ̀nà tí ń sọ̀rọ̀ nípa àwọn àkókò àwọn èèyàn torí pé àkókò ṣe pàtàkì ó ṣe pàtàkì púpọ̀ tí èèyàn bá kírun láì tí ìtọ́ àsìkò rẹ̀ ó fara lórí àyàfi mọ̀wádìí ìsìnà àti àwọn ibi tí ṣẹ̀rí àsọ̀rún àlèkì torí bí tó ṣẹ̀rí àsọ wípé àlèkì ni o jámù lákínèsì nígbà tó tó rọ ṣẹ̀rí àlè sọ fún wa pé àlèkì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni kan bá ti bẹ́ẹ̀ tó dó ọ̀rọ̀ tí ó ṣe tó ní ńlá tó ń ṣẹ̀rẹ̀ ìyá lásìkò rẹ̀ bá tó jẹ́mọ́ ìpínlẹ̀ èdè yóò tó bí pẹ̀lú ọgbọ̀n náà alọ́wàfẹ́ dáhùn lè kọ́ المعاقيد هنا من زمن الإيقاف وهو الزمن المحدود لأداء الصلاة هنا ni àwọn àsìkò tá a pè bá a ṣàlẹ́ṣà wípé àwọn àsìkò yìí yóò mọ̀ jẹ́ àsìkò ìrun kọ̀ọ̀kan tó túmọ̀ sí wípé tó bá fi ń wọlé ìrun di ọ̀rọ̀ yẹn lé mùsùlùmí lórí wọ̀lá ọkọ̀ ọ̀kánùsá mímọ̀ ńlá ayẹ́jìmọ̀ wọ́n ní ìrùn táà ń kí lójúmọ́ wọ́n ní ìrùn márùn náà ní máa ń láyẹ̀ sí márùn fẹ́ntì bá ti dámú torí pépà láàrin wà a lè ṣe jámù láàrin zoo àti afro a sì lè ṣe jámù láàrin mọ́bí àti sọ́lá tìbẹ̀ṣà so ẹ tí ò bá ṣe jámù mélòó ni márùn ẹ má jámù mélòó ni mẹ́ta mo rò pé yóò lèkókè sọlá pé òwà tó nǹkan gbogbo àsìkò gbogbo orúkọ kan ló ní àwọn àsìkò tí à ń kí wọn. wàsálà àtàtún nìmọ̀ ìlẹ́gbìmọ̀ ìrúdúrí mẹ́ta ní jẹ́ fẹ́ni tí máa ń lẹ̀ ìmú pọ̀ torí àwùjáde tíṣẹ̀ rí àwọn pé kó lẹ̀ ìmú pọ̀ lè máa ń di wákùn áfíríkì ní wákùn tó torí pé yóò lo oore ọ̀fẹ́ láti kí àlàáfàdì lásìkò zoon tàbí kó dẹ̀ sí zoon ní àsìkò àpò wọ́n tó wọ́n ní ẹ̀rí àsìkò ìṣà fi wọ́n tàbí kó kí mọ́tò lásìkò ìṣà àti ìwọ̀n ìjẹ́ mẹ́ta ṣùgbọ́n bá ti àtọ̀ sí òun márùn-ún ní wákàtí márùn-ún àsìkò márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni a máa kí الإمام المقدسي وقال فإنه مواقيت pẹ̀lú àwọn àsìkò ní annaha ahamu ṣùrùtù sọ́là torí pé olófẹ́ nípa jù nínú àwọn mọ́jẹ̀mú tó so ìlú dúró orúkọ́rọ̀ wọn bá sọ wípé iná sọ́lá kàkánú ẹ̀dẹ́nu mi ní ìlà kìkà àdàmọ́ fòtà ọlọ́run ní irun fẹ́ rí irun lórí àwọn mòmìnì ó ti ní àsìkò tí a fi gbèdéke sí pé àsìkò rẹ̀ ti dùn àdìgbò ní alábàárẹ̀ àdìgbò lẹ́ẹ̀tì mọ́gáyì àdìgbò lẹ́ẹ̀tì ṣáà àdìgbò lẹ́ẹ̀tì alifáàtì ní ti rún sókè àtìtàbà àbọ̀ àbọ̀ àṣìbà ní tí orúkọ rẹ̀ jẹ́ páàkì ní ìyá òun ni àpá àkọ́kọ́ fún wa oníkọ́lá ní sọ́ọ̀lì buhari ìgbà wà á sáà rọ̀ ìyá jìbí ìnàdáàrí عبد الله بن مسعود عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله قال حدثني بهن رسول الله صلى الله عليه وسلم ولا يستزدت مول ذلك حديث أفاوى أبو عمرو الشيباني أفاوى سعد أمياس رضي الله عنه ó ní kọ́lá àdákanì sọ́rí buhari ìdá wọ́n ní ẹni tó ní ilé yìí ilé wo ilé àfáàwà àbúláwọ̀ mọ̀sán tó wà ní kúfà ó na wọ́n sí ó túnmọ̀ sí wípé hadisi yìí ìjọ tí ó tàbí tó rí fọ́ọ̀tù ọ̀rọ̀ yìí ìlú kúfà ló wà ń gbẹ́nu olùkóso kí ni ó ṣe ìṣàárọ̀ sí ilé àfáàwà àbúláwọ̀ mọ̀sán قال ó sọ fún pé sàájú nàbí ẹ̀sọ́lá àlùsọ́lá mo bèrè lọ́wọ́ ànẹ́bì kí ìtẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ tó pọ̀ ọmọ bá nàbí sọ́lọ́lá àlùsọ́lá ayé الله àhábù ìjọba èwo ni ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jù ní gbogbo sẹ́ kọ́ọ̀lù ànẹ́bì àsọ̀dá àti àlàwà tó fi hàn kí ìlẹ̀ fi hàn lásìkò kó tó tó máa ayé mo tó wáá tẹ̀wá nàbí sọ́lá pé lẹ́yìn náà èyí ló tún fẹ́ o kọ́ọ̀lù àbí ìbùdó ó ní kí èèyàn kan ṣe rárá fáwọn mo tún wá bèèrè pé lẹ́yìn náà ìwé ló tún kàn kọ́ọ̀l aljihad fi sẹ́bí ìlà ó ní ìmọ̀ gbìyànjú ìmọ̀ jagun tójú ọ̀nà ọlọ́run ọba sùkánù ọlọ́tààlà قال حدثني بهن رسول الله صلى الله عليه وسلم abúlé tó mọ̀sùn wa ń sọ fún àfáàwà àbúhámù ṣègbà ní sáàlù ìyá sí pé anábì sọ àwọn nǹkan wọ̀nyí ó sọ wọ́n fún mi wàláwù sọ̀gbẹ́tìrú ìbádàdì tó bá jẹ́ pé mo tún béèrè lọ́wọ́ ànábì pé èwo tún ni èwo tún ni èwo tún ni lazada ni ànábì ò ní gbòòkù nílẹ̀ ẹni tó mọ sàlàyé fún mi lọ àbá àbọ̀ àmọ̀ ṣèdarí tábì ìyá ṣèbá mi tàbí mùkọ́dọ́rọ́ kíkọ̀ tàbí rí ni mùkọ́dọ́rọ́ mi kíkọ̀ eléyìí ó sì ṣàrò hálù rẹ̀ fi jẹ́rìí wọ́tàdì mukhadrab ó ní àwọn tí wọ́n lo jàhìlíyà wọ́n ti tòrò islam wọ́n ni mukhadrab wọ́n bá yẹn bí láyé ṣùgbọ́n wọn fojú rí àdáni sọlá sọlá ìfàkàkọ́ ọ̀dọ̀ àwọn olùmọ̀ àdéhùn pé ṣé àtìsọ́kú tàbí ni wọ́n àbí wọ́n ṣe tàbí àlùmí mukhadrab mùsùlùmọ̀ kíkọ̀ ní àfọwọ́ àbámúrò ṣèbáàmù àdàlùmọ̀ tó máa àlàádáàlá wọ̀tọ̀ méjèèjì ìgbọ́dọ̀ wà fún tabati ní kíkọ́ àlàádùn wọ̀tọ̀ ìgbọ́dọ̀ wà fún. bákan náà hajjọ́ kàtàmọ́ náà nàbí sọ́lọ́lá àlùwọ̀sọ́lá wàlá ní yàrá ó bá ànábì ṣùgbọ́n kò gan ní ẹ̀ ó bá ànábì kò gan ní ànábì ẹlòmíì bá ànábì ṣùgbọ́n òkú ànábì lórí kò rí ànábì láyé nínú wọn abúlù ẹ̀yìn àbúlù àṣàyè nínú ọjọ́ àkọlá ni àwọn kà á sínú kọ́ imọ́tìlù ńlá nínú àwọn tàbírí ó ti gba islam ó lọ sí mẹ́dínà ó fẹ́ lọ sí lẹ́kọ́ ó fẹ́ lọ sí ìbátò lẹ́kọ́ pẹ̀lú ànẹ́bí sọ́làsọ́là gbà tí ó dé mẹ́dínà ẹ̀mí jẹ́ra ànẹ́bí sọ́làsọ́là ó rí ànẹ́bí ṣùgbọ́n ẹ̀mí ò sí ànẹ́bí sọ́làsọ́là láàyò ájú sọ̀hàbà kò sínú wọn ẹ̀rọ bí ìdìbò ẹni ẹ̀tọ́ mọ́ àjọ̀rá kákìrù sọ̀tọ̀bà kò sí inú àwọn tàbí ó ti gba islam òun lọ sí mẹ̀dínà ó fẹ́ lọ mí sí ànájú wọ́n àti èdè mẹ̀dínà ànájú jáde láyé kò bá ẹ̀ ní lẹ́nu ànájú sọ́lá àlùfẹ́nà kò sùkò ẹ̀yìn ìlú àdúgbò ẹ̀sùn ó rí ànájú lọ́dọ̀ ànájú ò rí so kò bọ́ sínú tàbí kò sún bá so nínú àwọn sáwà ní alimọ́tàmátì lúlá nínú àwọn mọ̀rọ́ síbù àtàgbìrì àwọn ẹni ìgbà ajá ìkọ́kọ́ tó síwájú nínú àdìsọ́lá sí pẹ̀lú sọ̀hábà rahimahullah ta'ala lẹ́gbẹ̀rẹ̀ ìkúfà wọ́n ní kúfà ní àfáà ìrísí ló tẹ̀lú sí rọ́wà ń bá sọ̀hábà ó gba àdìsí wa lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn sàágbé وراعى من قدامة من التعبير أقول لك تابعين من نوتهم بحديث وراء تدور لو أنا جماعة توفي سنة 96 أقول يوم 96 آه، من من الهجرة عبد الله مسعود أبو عبد الرحمن عبد الله بن مسعود بن غافر بن حبيب الهذلي أهل السابقين الأولين هاجر المسجرتين وصلى الى المسجرتين وشهد بدرا والمساجد كلها لازم النبي صلى الله عليه وسلم وكان صيد عليه والسواك والمثال وهو أحد العبادلة من مثالة الصحابة الزرعين والأمائين أخذ صغير سورة من في رسول الله صلى الله عليه وسلم وكان ممن جمع القرآن فضائمه كثيرة لا تعد ومناسبه كثيرة لا تحصر توفي في المدينة سنة 32 رضي الله عنه ورحمه الله. يا فاطمة بن مسعود wọ́n ní kún ní àwọn abu abdulrahman abdulrahman masan ọmọ rafi ọmọ habib ìkan nínú àwọn asáájẹ hajjara lè jùlọ tẹ́yìn tí wọ́n máa sọ wípé rọ́dúnlún hajjara lè jùlọ tẹ́yìn ó ṣe ìjírá méjì ìtumọ̀ rẹ̀ ní pé ó ṣe ìjírá lọ sí ìlú habasha ìjírá tó lùhúlá ó dẹ̀ tó ṣe ìjírá lọ sí ìlú madina wọ̀tọ́lá ilẹ̀ ìgbẹ̀tẹ̀rì kíbla méjèèjì náà ló kírun sí ó kírun sí alìkíbla tó náà sí ha wọ̀lìkíbla tó náà sọ ha méjèèjì náà ó kírun ó kọ ju jẹrẹ dájú bá kíbla ń bẹ ní balẹ̀ tó kọ ìdúrẹ̀ ìgbà tí kíbla tó wà ní mọ́ta méjèèjì náà ti kírun méjèèjì náà ló kírun ọ̀sẹ̀ ìgbà bá dọ̀rọ̀ wọ̀lùmọ̀ṣẹ́ ìgbà kúlá wọn náà àwọn àfáàwà àbúláàrù mọ̀sán wọ́n jẹ́ pẹ̀lú wọn láàdámà nàbí sallallahu alaihi wasallam wọ́n ní àfáàwà àbúláàrù mọ̀sán ó súnmọ́ nàbí púpọ̀ púpọ̀ jù wàkánà sọ́ọ̀rì ìbànà àlẹ́bí wọ́síwá wọ́lítà pé àfáàwà àbúláàrù mọ̀sán àwọn inú àwọn tí mọ́ kó bàtà ànábì sallallahu alaihi wasallam wọ́n jẹ́ pẹ̀lú anájú bẹ́ẹ̀ lọ sí náà wọ́n ní kí wọ́n fẹ́ wọlé ó bá bàtà àfa abúlé àti ìlú kò bàtà rẹ̀ bákan náà wá sí wa pápó anájú sọ́nà sọ́nà ọwọ́ abúlé àti ìlú sọ́nà wa wà ní sáà wìtáàdà tá a pè ní ìrọ̀rí tàbí ìrọ̀gbọ̀n kúlé lórí kánàlì sọ́làsọ́là tó bá jókòó tí ó gbọ́wọ́lé tàbí tó bá sùn tí ó fi rọrí àfáwà bí àwọn olùgbọ́n àwọn ni wọ́n sáábà máa ń gbé bákan náà wọ́n mi ta adájú sọ̀hábà ọ̀pọ̀lá ìwà ìmáyé nínú àwọn àgbà sáájú ní àfáwà bí àwọn wa nínú àwọn àgbà sàábé òní wa wọ́n sì jẹ́ kan nínú àwọn olùmọ̀ nínú àwọn sọ̀hábà akada na sóra sẹ́mi ìdí ìdí rasulila wọ́n ní àádọ́ta súra ní àfáwà olùsọ́dù ni wọ́n gbọ́ lẹ́nu àdéhùn sọ́lá sọ́lá ni wọ́n mú ní ẹgbẹ́ náà mẹ́bí ni wọ́n ti há bí kẹ́kọ̀ọ́ tó mú lágbàmù nítorí pé wọ́n súnmọ́ ànábì púpọ̀ wọ́n lágbàmù ànábì gan so àádọ́ta súrà lẹ́gbẹ́ ẹnu ànábì báyìí ni wọ́n ti há ni wọ́n ti mú ni wọ́n ti há ọ̀kánà ni wọ́n jẹ́ máa lùkùrán nínú àwọn tó ti jáwé lùkùrán òun ni wọ́n wà ọ̀fọ̀gọ́ nínú ìhù kẹ́kìrọ̀ látó àti wọ́n ní ọlá tí ń bẹ fún àwọn ọ̀gá ọ̀nà tó pọ̀ ó kódà afẹ́ ẹ̀ náà lè kà á tán mọ̀nàfíù wàfíìrọ̀ àwọn ọlá àwọn ipò àwọn pòsíṣọ̀n tí wọ́n ní nínú ẹ̀sìn láàtún sọ ààbí ti bùkárí rẹ̀ náà tó kí ẹ̀sìn mọ̀ nílẹ̀ sí tọ́lọ́tọ̀sìn ọ̀fẹ́ ní wọ́tádásì ó ní àbábẹ́ àwọn sóde fún ní ìlú nàìjíríà ní 32 ìjọra àpò orí sí ayé fún àbí ìtàkà yìí bayanu ahabi amani ilalọ́ọ̀lù tààrà àlàyé nípa ìtọ́rọ ọlọ́run sẹ́jù nínú àwọn iṣẹ́ ìtọ́rọ wọn bá ní sẹ́jù jù nínú àwọn iṣẹ́ ẹ̀sìn sọ́yìn buhari dà tí wọ́n sọ ń bí òun náà ni nígbà tó lè pẹ̀lú pé dáàrù mú fìlìkúfà ó túmọ̀ sí wípé ìjọ tí àbúrákùṣe bá ní sọ̀rọ̀ ìlú jọ náà lọ́hùn kúfà lòun náà wà ẹgbẹ́ bá ti kọ́ kàtíwájú pé nọ́sàrà ìkúfà ó tẹ̀lú sí ìlú wà ṣára ilé ha ìmọ̀ ilẹ̀ àti àbúlá ìlú ọ̀sán àdáta ha ìkànnù méjì ni yálà kó jẹ́ pé inú ilé gangan ni àbúlá ìlú ọ̀sán ti sọ yẹn fún àwọn ìmùná sábà ti mú lórí ìdìndà tàbí torí pé lásìkò tó ń sọ̀rọ̀ yẹn wọ́n ń gba iwájú ilé ló gbé àwọn sọ́lọ́sọ́lọ́ sábà wà tó ìyá àdéhùn torí wípé kíkọ̀ ó dàgbà àbúrò àdéhùn wọ́n máa fi kíkọ̀ ìtàn wọ́n máa fi ṣe ìbáàkì náà tí wọ́n fi dé sálẹ̀sì mọ́lẹ̀ wọ́n fi sálẹ̀sì mọ́lẹ̀ ó dàgbà àbúrò nípa àdéhùn ìyẹn bọ́ sí abẹ́ musalsal àdéhùn musalsal ó ti yẹ musamman di sífà ẹgbẹ́ sífà kan nínú rìwáyà yẹn nínú mọ́tò yẹn gbogbo ìjábàtà nílẹ̀ náà ló mọ̀ tàkárárà rẹ̀ nítorí wà tó láti ṣe sí àpò fún àwọn àdáta ní dídí ìyá yóò ti a ó sọ fún mi tó di gbọ̀n mú gbogbo sífà yẹn tó bá yẹ pé rùwà àwọn ọlọ́run tó bá wọ́n wà kọ́ bídùn lè yàtì àwọn kọ́ bídùn ìjọba wọ̀lẹ̀ ìdèmí olùwọ́n pé kọ́ bídùn lè yàtì púpọ̀ rẹ̀ olùwọ́n pé kọ́ bídùn lè yàtà tó ti dùn lọ́wọ́ yìí. adága ni wọ́n kọ́ bídùn lè yàtà ó tún sọ̀rọ̀lẹ̀ ìrìnà sọ̀rọ̀lẹ̀ ìrìnà sọ̀rọ̀lẹ̀ gbogbo pátápátá nínú ìsúná pátá wọn sọ pé kọ́ bídùn lè yàtì kọ́ bídùn lè yàtì kọ́ bídùn lè yàtì. rọ́ọ̀wí àkàfin náà pé àna ayédán òhàjì tùkún kọ́ bídùn èyí ó fi ṣe ó máa ń jẹ́ kí nǹkan ó dúró nínú ọpọlọ pé á ìjọ tó sọ fún mi hàn tó wà nílé kọ̀ǹtítọ̀ tó wà nílé bó ṣe sọ nì tó máa jẹ́ kí ó máa ń ṣe ó máa ń ran dọ́pù ó máa ń ran dọ́pù lọ́wọ́ kí ẹ̀ lè ṣe ìkáyà kíṣàn ẹgbẹ́ bí kíṣàn kò bó ṣe kíkí ni bó ṣe wá àbá mi méjì ni ìmọ̀ tó jẹ́ pé inú ilé ẹ̀ náà wà tó sọ pé inú ilé tàbí tó jẹ́ pé á ó kàn gba ìwà ìlú ẹ̀ kọjá ayọ̀lẹ̀ àmàlì iṣẹ́ wo ni wọ́n ń béèrè lọ́wọ́ àmàlì sọ́lá sọ́lá ó ní àmàlì bàdàníyà àzọ́nirọ̀ iṣẹ́ àfarasí ẹ̀sùn tí a rí tó kíá kì í ṣe jẹ́ ọkàn o jàwárí wọ́n àrùkà iṣẹ́ tí ẹ pé ààrẹ ṣe àtikáde kí ni o àtiká lo ara àhábù ìnàmọ́ àṣẹ́dùn fún gbàgbé lè tọ́wọ́n bá ní ìtẹ̀síjú aláwà kọtíhà ayé àdàlùwọ́pùsì ìmọ̀sílógún ní ìlú àfi àwọn àkókò tí ṣẹ̀rí àsọ wípé kákìrò òun náà ni àsìkò tí wọ́n sọ wípé ọlọ́run ọba àlejọ́lá ó nífẹ̀ẹ́ sí ìrun kíkí ní àsìkò náà lẹ́yìn wá gbà náà ó ní tó máa yìí èrò ló fún àpẹ̀ lẹ́yìn nù ó ní ayé àlìhámọ́lù àbúrò bàdà sọ̀lá ìjẹ̀lẹ̀ wọ́pùsì lẹ́yìn kákìrò lásìkò ǹjẹ́ iṣẹ́ ní ìtún wà tó tún ní orin tó tún nípan tó tún ní wé bọ́lá ọba àti lábùsù ní ìlú nàbí sallallahu alaihi wa sallam sọ pé bírò wà lẹ̀ à ó wà ìṣe dáadáa sí òbí ẹni méjèèjì bírò wà lẹ̀ àlùmù wà àpò bàbá ẹni àti ẹni ìmọ̀ dáadáa sí wọn àti ìmọ̀ nífẹ̀ẹ́ wọn àti ìmọ̀ ṣe ìfẹ́sí tí ọmọ ó mọ̀ ṣe sí wọn tí ìfẹ́ ọmọ nínú ọkàn àwọn méjèèjì tó fọ̀ síkúlẹ̀ tó fi mọ̀ lé fún. àlìjáde ti sẹ́bi líla bábìlì zone ní kíkà làdà kéèyàn lẹ́yìn ẹ̀dú láti fi ẹ̀yìn àwọn ọ̀tá lélẹ̀ kéèyàn lẹ́yìn ẹ̀dú láti fi ẹ̀yìn àwọn ọ̀tá láti fi lélẹ̀ nítakùn òun àwòrítàkùnà kẹ́lìmọ̀tòlọ́ọ̀lì ìyá ìhòòlìyà kó lè bá a jẹ́ wípé ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala olóògbé wa kalimatul-ladhina kafaru sufla tí ó sì wá máa jẹ́ wípé ọ̀rọ̀ àwọn kèfèrí wọ́n máa gbé nínú lẹ́lẹ̀ ilẹ̀ abẹ́ bàtà òyìnbó máa gbé aṣẹ́ ìfún aṣọ́lù fún alìjìmọ̀lì àlàyé lákòótán fi hadal hadith yukhbiru abdullahi ibn mas'ud radiyallahu anhu wọ́n nínú hadith yìí afọ́ abdullahi ibn mas'ud wọ́n fi tó wà lé tí wọ́n fún wa nínú annahu sa'ala nabiyya sallallahu alaihi wa sallam ita wọ́n fi rọ́ annabi sallallahu alaihi wa sallam ana kí ni ìdí ìyẹ̀tẹ́bí àmọ́hùwà àhábà ilọ̀ mọ́ọ̀lù ó lè bá àjẹ́ wípé ìsí àbúlẹ̀ bí mọ̀sílò mọ̀ ṣe nú iṣẹ́ yóò mọ̀ jẹ́ iṣẹ́ tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ní ìfẹ̀sí jù wàlùkọ́ dìmùhù àlàbọ̀ èyí mílẹ̀ ahmad yóò sì mọ gbọ́lá fún yóò mọ̀ síwájú lórí gbogbo àwọn iṣẹ́ tó kù tó bá sọ fún pé iṣẹ́ yìí ọlọ́run bá nífẹ̀ẹ́ iṣẹ́ iṣẹ́ mọ̀ pé tó bá sọ pé ọlọ́run bá nífẹ̀ẹ́ sí mi tó ẹ tó sì lójú àti lékún nínú pé ọba àlejò ọláwó nífẹ̀ẹ́ òun èyí tó sọ wípé ọlọ́run bá nífẹ̀ẹ́ òun kí yóò dùn dáadáa kò ní sílẹ̀ kò ní tó já ní kankan pàápàá kò wọ́n torí pé àrẹ́bí sọ́là sọ́là ó mọ̀ wípé abíádùn mọ̀sùn tí mọ́ ní jókòó sí lára ó mọ̀ ànábì mọ̀ pé mọ́ ní ibẹ̀ ní ara rẹ̀ bákan náà torí pé àrẹ́bí sọ́là sọ́là sì mọ ipò tí mọ́ ní tí ó wà nínú iṣẹ́ eléyìí tí à ń fara ṣe báyìí jẹ́ ànàlábù anna àhábàlà àdábì sọ́lá sọ́lá sọ́lá ìgbẹ́ èyí tó ń lọ́lá jù fún sọ́lá tọ́lọ́ tọ́lọ́ bá ń fẹ́ jù òun náà ní kéèyàn kí òun ní àsìkò rẹ̀ bákan náà torí wípé àsọ́lá irun áàzọmù òkókè láàyè alàbù bá dàrí ìmọ̀ nìjìlá nínú iṣẹ́ tó tó tóbi jù lẹ́yìn ìgbà tí ẹ̀bá gbọ́n náà bá kọ́ sọ́lá sọ́lá nǹkan tán iṣẹ́ tó tó tóbi jù nínú ẹ̀sìn ìrun ni lẹ́yìn ṣàdàtẹ́rì ìran ni kò sí ìgbẹ̀kan ìran ni tí ṣàdàtẹ́rì bá ti dúró èdò kù àtọ́lá rẹ̀ tó mẹ́lẹ̀ sáà ìlàlúwárí lẹ́nu àdúró ìmọ̀ bákan náà ìmọ̀ ṣe dáadáa sí àwọn òbí méjèèjì kámọ̀ ṣe dáadáa sí wọn torí wípé àwọn ló kàn lẹ́yìn ẹ̀tọ́ ọlọ́run ẹ̀tọ́ tí wọn ló kàn lẹ́yìn ẹ̀tọ́ ọlọ́run ọlọ́run ọba subhanahu wa ta'ala túmọ̀ jihad fi sabilillah lẹ́yìn wá gbà náà ó ní ìmọ̀ gbìyànjú sójú ọ̀nà ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú mímọ̀ fi egun ẹ̀yìn àwọn ọ̀fẹ́ẹ̀kùn mọ̀ fi egun ẹ̀yìn wọn mọ̀ fi lélẹ̀ wazab anṣẹ̀rì ó ní yáhìlú hádàlẹ̀ ìlmà min kulli khalaqin àdúró yanfáwọn àánihù tàhrífà jáhìlì wà sí hálà mùsùlùmí anábì sọ́lá àlọ́sọ́lá ó ní yáhìlú hádàlẹ̀ ìlmà min kulli khalaqin àdúró ìmọ̀ yí àwọn tí ó dókò ti ìmọ̀ ṣẹ̀ríà yí àwọn tí ó dókò ti inú ẹ̀sìn yànfàwọn àríwú tàrífà jàmì gbogbo ọba tí àwọn aláìmọ̀kan tí wọ́n bá fẹ́ mọ̀ sí ẹnu àìmọ̀kan wọn bọnú ẹ̀sìn àwọn ọmọ tó gbára ara ẹgbẹ́ ní sọ òtí tó ti máa rẹ̀ nìyẹn ẹgbẹ́ ní sọ àdíìsì yẹn ti tó tìyẹn àdíìsì yẹn mọ̀ sún kà mí ilé tó nà sáka ó wà ní sọ́nà àbí dáwó gbogbo tọ́ǹbì tó ń ṣe nǹkan oṣù látòrí ahọ́n tó ń ṣe nǹkan oṣù látẹnu tí wọ́n ń yàgbẹ́ ṣíṣẹ̀ dà àwọn àfáà tí wọ́n dúró déédéé táwọn ibi sọ́là sọ́là sọ wọ́n ní gbò wọ́n ní yẹ̀ lẹ́yìn tí ó mọ̀ ládà ṣe gbogbo àwọn ọ̀tá ẹ̀sìn ìmọ̀ àdúgbò minal kharij àwìlẹ̀ àdúgbò minal dakhil yálà ọ̀tá àtìta ni owó ẹsẹ̀ mùsùlùmí aslan ọ̀tá àtàlù

ilẹ̀ẹ́lẹ̀ ثم بين عبد الله بن مسعود أنه لو طلب من النبي صلى الله عليه وسلم زيادة ziyadata bayani marakilil amali la zadahu afa abdul masud padà wá sọ wí pé tó bá yẹ kí àwọn tó béèrè lọ́wọ́ anabi pé anabi ke tó ní tó ní tó ní tó tí mo bẹ̀rẹ̀ náà sọ fún mi bí a bá fún mi mẹ́ta mo tún lè ṣe kí ni o kí ni pé ẹ̀ka wà á dùn léde pàápàá sáà tuntun kan sáà lẹ́yìn ìyẹn ìyẹn tí obìnrin yẹn mo kọ́kọ́ fẹ́kẹ́ náà tí ẹni ìrẹsẹ̀ fẹ́ dáhùn gan ọmọ mẹ́ta ló pọ̀. tí wọ́n ti ọmọ kan màá fún wa sẹ́rí ìkan ọ̀kan nínú àwọn ọmọ tí ìkọ̀ọ̀kan pọ̀ yẹn òun náà tó pa ọmọ mẹ́rin mẹ́rin à ah, ọ̀pá àfáà ní ọ̀fẹ́ pàbẹ́lẹ́kẹ́lẹ́ rí àkílódé tó yìí àyè ìṣe sí ìmọ́nìmọ̀ ràn pẹ̀lú mufti pẹ̀lú alim pẹ̀lú sheikh ẹ ṣe jìrásà àwọn àdìsí jábìr tó àmì sọ́yí muslim àdìsí kan lọ́wọ́ kan àsìkò ìgbà tí wọ́n fẹ́ ṣe hajj ló tó ráàyè béèrè ìbéèrè yẹn wọ́n wà fún ọmọ ọ̀gbọ̀n àsìkò ìgbà tó fẹ́ ṣe hajj ìbéèrè yẹn ti wà lọ́kàn rẹ̀ kì í sọ̀rọ̀ ọdún mẹ́ta ọdún mẹ́rin bọ̀ tó pé táìmù ló farabalẹ̀ sódà tí ó lè fún un ní accurate answer àwa ò ní yẹn a lè pé ẹni ìsáàlì ẹni wọ́n fi ṣe lọ́sẹ̀ sáàpù ó fẹ́ béèrè mọ́sálà mọ́sálà tó fẹ́ béèrè yẹn kò fẹ́ ná kírẹ́dìtì ẹ̀ àsìkò tẹ́ǹtì wọn sọ pé àwọn èèyàn lè pè lọ́fẹ̀ẹ́ ní aago kan òru tá aago mẹ́ta àbọ̀ yóò tún ara òun tá a ṣe àbáwọ̀ lè máa fún wa mo lè gbé ẹ́sà kù lálẹ́ ìmọ̀ àpò ìlú sáà mo ní kí n sọ fún yín níyà àbò òsìnì náà níyà àbò òsìnì ẹ mọ́pà àfà ìgbàgbàgbà àgbàdo ní àgbàdo ní àgbàdo ní àgbàdo ní àbá náà àtàwọn ìyàwó àfà àwọn ìyàwó àfà olùgbàdàn àfà àbá náà olùgbàdàn rẹ̀ àwọn tàbí òlúrú ṣe síbẹ̀ wọ́n wà considerate bàjẹ́ wọ́n wà considerate dídàní wọ́n mọ̀ ṣe mọ̀rọ̀ àpọ̀n ní pé kí nǹkan kí nǹkan wọ́n ní bẹ́ẹ̀ ṣe ìdáàjà mẹ́rin sọ́lá sọ́lá kí á yìí ṣe yìí ń ṣe sùúrù fún wọ́n ti mọ̀ ọ̀rọ̀ ààrẹ̀ ètò mẹ́ta tí mo bèèrè ìyàn ti wà ó ti ó bá kúndọ̀ sọ́lá bí abúsùn lè kékeré rẹ̀ tó lè bèèrè yìí wọ́n àgbà òbó sì yẹ kọ́ máa kẹ́kọ̀ọ́ ìmọ̀ orí nìyẹn ní dédé mo kàn bọ̀m̀bá jù apá àtọ̀jú béèrè ìbéèrè mọ́ ń pọ̀ táìmù kan bá ti pọ̀ gan tó fọ́n ká bíi pọ́ bọ̀ tí mo bá fọ́n ká tí mo fẹjú táwọn èèyàn nímọ̀ tán ìbéèrè kí ni o mà kiri kéwìlẹ̀ sí kéwì kéwì ló wà lẹ̀ tó ń pè ní tóní kẹwàá tó bá ẹ̀ ké ẹlòmíì kékeré pé pending dam ẹ̀mọ̀ àwọn kéwì yẹn pending dam ìgbà tí dam bó fi jáde láti gba jáàmù bí àwọn ló jáàmù jáàmù bí i jáàmù ló jáàmù rẹ̀ òun ló máa fún yóò tún wá rí tíráàkì ìnáwó ètò ẹ̀ pé tẹ́kì máa bá kéwì lọ́rin àbí kí n tó tó jáàmù ṣe àwọn kéwì ò lè sọ̀rọ̀ dàrápà kò lè sọ̀rọ̀ dàrápà nígbà tó kí wọ́n ló kàn ní àjáàmù àbí àìsí wà láìsí ìfàìsí Bí èyí ó fi fún ìwé mọ̀ kéwì ọlọ́run ṣùgbọ́n àbúrò ìyá náà ìjọ tó kú nígbà tí wọ́n fẹ́ wẹ́ etí ìtòkótó rẹ̀ wọ́n bá mọ́tí aláàkílẹ̀ tó fẹ́ béèrè lọ́wọ́ ìsinmi àpá wọ́n ó ti kọ́ ó ti kọ́ mọ́tí aláàrẹ̀ sínú ó lọ mọ́ etí ìtòkótó ló jáde láyé ó lọ mọ́ etí ìtòkótó ó fẹ́ béèrè mọ́tí aláàrẹ̀ lọ́wọ́ sọ́nà àpá mọ́tí aláàrẹ̀ ọlọ́run ti rẹ̀ sọ́dọ̀ so yóò mọ̀ kí ó kíkẹ́ yóò gbà láyé ní gbogbo ẹjọ́ tó láti ẹ̀fẹ́ kí ó tán gẹ́rẹ́ ó lé kí ó tán o wà láì rí kí ó tán ṣùgbọ́n gbogbo tó yóò bá ké ń bẹ́ ọlọ́run fún falọ̀ ìmọ̀ ni wọ́n pọ̀ dáńtí rẹ̀ bọ̀tọ́lọ́ bá fi àlùbáríkà sí mọ̀ subhanallah subhanallah ní sáfà ní ibi pé gbogbo ò ní ó lè ronú pé ah, tó kí ní ìlú sàǹfààní to this essence káfà ní wàá ṣe kádẹ̀ ṣe ìgbà kámọ́ ṣe tó nìkan ìlà ìlà nítorí náà àwọn èèyàn òkè wó tó ló jẹ́ káwọn àbá àmọ́ làágùn àbá tí ò tí tí ò tí pé fọ́tíyà gbogbo orun gan ti fófún ìjáì fọ́tíyà jọ́ kátájà gbogbo orun gan ojú ẹ̀ ti fófún ogun orí ti pa kò sí orun nínú láì rẹrù ẹ̀yin náà lẹ pa o gbogbo orun tó jáde ẹ̀yin náà ni gbogbo orí tó pààyàn ẹ̀yin náà lẹ pa nítorí náà ká gbìyànjú ká kí ó débi tó ní àpẹẹrẹ tọ́lọ̀ kú fi yé wa o nínú hadith yìí a rí wípé àwọn sàábé kírísù sọ̀hábà rọ́gbẹ̀lá àánú alẹ́lẹ́ni wàtọ́lá bí bàbá rẹ̀ àwọn sàábé ní àpọ́lẹ́sàn wọ́n sì ní ojú kòkòrò àti lẹ́kún nínú mímọ̀ àti láti wá èwo ló lọ́ láti nínú àwọn iṣẹ́ kan lè fún ní priority nínú hadithi bákan náà a rí pé al-ishara yẹ̀tẹ́fì bìhá ancestry bí ismu ìgbàmí wà jẹ́ pé kájúwe pé á ah, lè kájúwe kájúwe kankan ó tó fún ìjúwe láti mọ́ dàákọ nìkan ní al-ishara ẹgbẹ́ nínú ọ̀dọ̀ àwọn afọ́ onáwó ògbà pé ìṣára kàlámù àbúgbàbẹ̀ wọ́n tako ṣẹ̀ríà àdísù wà pé ìṣára kàlámù àdísù járíà ẹ̀yọ̀ngọ̀ gbọ́lọ́lọ́wọ́ sí ìsàmà ìṣára ni àdẹ́bìsọ́lá sọ́rọ̀ dẹ̀ Odi, tí ò lè sọ̀rọ̀ kí ni ó ṣe yóò ṣe ìṣára wọ́n lè kọ́ sínú kíní pé ah ìgbẹ́ ẹ̀rọ kí ló mọ̀ sí kí ni àwọn odi barakala ọ̀fìn àwọn odi tí wọ́n ṣe dáwà tí wọ́n ṣe dáwà láàrin ara wọn àbí àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa sọ ọjọ́ àwọn sign language ìbáwọn kan náà bá sọ̀rọ̀ kí wọ́n pẹ̀lú pé sọ̀rọ̀ ni wọ́n sọ ni ìyànnì lẹ́sà sọ̀rọ̀ ìgbà so nínú ṣẹ̀rí àwọn ìṣàrà kọ́ dìlì gba ìṣàrà ó ti yé bákan náà olóòsà ó ní wàtẹ́ńsìlù mọ̀sílátàkù ìṣàrà ó ju ó ní ìdúró kàláàmù tẹ́ńsìlù ìṣàrà mọ̀sílátàkù kàláàmù yóò dúró ní àìsí yẹ sí àkàláàmù ó dúró sí mi bákan náà ká lo àwọn àtàlẹ́ ìtò àná fi á àwọn method tàbí pé yóò sàǹfààní láti lè jẹ́ kí mímọ̀ kó jókòó sára àwọn èèyàn àwọn method tàbí pé yóò sàwòyàn láǹfààní ẹ̀rí wọ́n kọjá lọ ó sì náwó pé inú ilé yìí ẹni báyìí ló ti sọ̀rọ̀ báyìí ó ní ànábì òun bèèrè ànábì báyìí ànábì sọ fún báyìí ṣẹ̀rọ̀ pé ìtò ṣe yẹ àwọn èèyàn tó bá lọ́wọ́ so táwọn náà bá fẹ́ report ẹjọ́ àwọn náà lọ́dún tọ̀ lọ́jọ́ kan a gba inú ilé ìkọjá o àbámúrúṣe ìbáni tó jẹ́ student abdullahi abdul masoud ó dá abdullahi abdul masoud sọ fún nínú ilé wípé òun béèrè lọ́wọ́ àǹdẹ́bí sallallahu alaihi wa alihi a'mal ahabbu ila ẹwọ gan so eléyìí nínú àwọn àǹfààní tí a rí nínú àhàdìsì nínú àwọn àǹfààní tó nínú àhàdìsì mashru'iyatu as-su'ali anil afdọ́lì ìmọ̀ béèrè nípa ìbófinmu ìjẹ́tọ́ ìmọ̀ béèrè nípa àwọn iṣẹ́ tó ní ọlá iṣẹ́ tó lọ́lá nǹkan tí a ṣe tọ́lọ́ oṣù ti nífẹ̀ẹ́ wa sí ní tá a ṣe tá a fi tó lékún nínú rank nínú ipò afdọ́lì yàtùl àmọ́lì àwọn iṣẹ́ wo ló dáa òun la tún lè ṣe tó dáwọn iṣẹ́ tó ẹ̀kọ́ ọlọ́run bá nípa láwọn ọmọ nífẹ̀ẹ́ wá ìmọ̀ béèrè rẹ̀ ṣẹ̀dá ìsìláàmù ò kọyàn rẹ̀ kéré wò bákan náà ìsbátu sífàtìlì mahabbalila ìsinilẹ̀ wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ìròyìn wípé ọlọ́run ọba máa ń nífẹ̀ẹ́ ìkan atófinrin lẹ̀ ń bí bákan náà àmọ́lù mùtàfàwùtà iṣẹ́ ó sọ̀tọ̀ọ̀tọ̀ nínú dáradà nínú lẹ́bù iṣẹ́ wà nínú ẹ̀san tẹ́ iṣẹ́ sọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀san lẹ́yìn ó bá nú fẹ́ ó sọ̀tọ̀ọ̀tọ̀ o lẹ́sẹ̀ kó lù hàn fi dáradà tó wá àfìkà gbogbo rẹ̀ ó sì níbi same level pàápàá àbùtìlẹ̀ kó mọ wọ́n bá dùn á àhábù ilẹ̀ ọ̀lọ́ọ̀lù ní bá apá kan nù rẹ̀ ọlọ́run bá sì nífẹ̀ẹ́ sí ju àwọn apá kejì lọ bákan náà fi ishara ìlà ziyada ti iman wa hadithi yìí a al'imanu yazidu wa yankus imani ma ń lékún ó sì mọ́dé a hadithi ile ìsìnbábi kọ́mọ́dé sọ́lá awàlù wà fi hà afẹ́kúnjẹ yìí sọ́dá lákòókò àkọ́kọ́ àsìkò àkọ́kọ́ rẹ̀ ọlá àkọ́kọ́ pé àléyìí bákan náà ló àti wípé òun náà ló lè tó ṣe ń dájú àtọ́nà ọba àlekọ́lá nífẹ̀ẹ́ sí jù nínú iṣẹ́ àmàlì tí wọ́n sọ bí wọ́n ní azọ́hírọ̀ dúnà ìbátúnà iṣẹ́ tí a máa fi ojú rí ni o iṣẹ́ tí a máa fi ojú rí ni o bákan náà ọdún ìlàtú bẹ̀rẹ̀ ìwàlẹ̀dẹ̀ ọlá tó ń bẹ nínú ìgbìmọ̀ sí dára sí àwọn ìgbìmọ̀ méjèèjì àrí ń bẹ bákan náà ọdún ìyẹ̀tù jihad kí sẹ̀bí ìlà ọlá tí ń bẹ fún ìmọ̀ọ́jà síjú ọ̀nà ọlọ́run ọba subhanahu wa ta'ala ìkìláàsì ìjọwà fi àárín ká fún àwọn èèyàn létùn tí ó bá ìbéèrè wọn mu ká fún àwọn èèyàn létùn tó yẹ kí ni o tó bá ìbéèrè wọn mu bàbá àgbàlagbà kan wá bá nàìjíríà sọlá sọlá ó lè kí ìyàwó nínú àwẹ̀ àmọ́ ìdílé ní ìjọba ọ̀dọ́ máa ń gbáragbá tó wọn tó ṣe ìdá àdúgbò ẹ̀ta ló máa ń ṣe ń sọ ìdí ìyá wọn lọ lọ́sàn án lẹ́yìn tó lè ṣe ìṣẹ́. wọ́n gbà lọ́nà títí tó ẹ̀sọ̀ ní bàbá yẹ ẹni ó lè ṣiṣẹ́ ọmọ ọ̀dọ́ tó ṣe kò ní ṣiṣẹ́ torí tí bàbá yẹ ṣáàwà rẹ̀ ti lọ àgbà ti dé gbókìsì obìnrin ìyàwó ẹ̀ lọ́nà ó ní kankan òṣìṣẹ́ ìwọ̀n gbé lẹ́nu ó ti lé bí bàbá bá fẹ́ fọ́ retí nígbàtí àbọ̀ ìrìnkí tí bàbá rí sí yóò yẹ̀ ṣùgbọ́n ọ̀dọ̀ tó ti yàwó jẹta ó sàrọ̀ ìyẹ́ àháùlà yìí ó fẹ́ bọ́ ọlọ́ ọgbàánú kó ẹ̀kẹ́ yóò pàrà lọ tó lọ bọ́ sí ogun títì lọ́sánlá sàlámù àbáwà àgbàdọ̀ kúrò sára pàtó lọ́wọ́ náà ìtọ́nà àwọn ọ̀rẹ́ wa àbúhárí wọ́n bèèrè lọ pé tí àwọn lè kó jàlámíà jùmọ́mọ́ lọ sí símà àwọn tẹ̀lé láti lọ́ta dọ́kítọ̀ ní kílẹ̀ níta aṣọ àwọn tọ́wọ́ jàlámíà ẹ̀rìn lọ ẹ̀lọ́kùn lọ gbáyé àbúrúdébà náà tó kọlù wọ́n àti ní ìkẹ́kẹ́ náà o wọ́n àkọ́ fún àwọn akẹ́kẹ́ káwọn pé o àbúrúdébà náà bá gbé kọlù báyà lẹ́bi lọ fún ẹjọ mo ní kí n bèrè pé mo lè kó síra lọ sí ìtura àwọn pẹ̀lú nílọrin ní ẹyẹ kọrin lókè báwọn síra mẹ́ta báwọn síra fàfàlà mọta síra manhaj síra sunna ṣàlá ẹ̀yìn lè kó náà torí pé oògùn rẹ̀ ní bá oògùn àbóògùn kan rí oògùn ní sílá tẹ̀wọ̀n tí ó gbà ìmọ̀ kan ní ẹ̀hẹ́ ẹ̀lọ́ ta ẹ̀wọ̀n kan the same question different answer question kan answer bí so ilé èèyàn fi máa ń mọ ṣíṣúmọ̀ àlùmọ̀kù ẹni tí wọ́n ń bèèrè kan lọ́wọ́ rẹ̀ ó ní ẹni bèèrè tó fún different answer ní tó bá ti ná sábà kálukú lọ́dọ̀ tó kíni òun náà ló kù jáde ń bẹ̀. bákan náà wà fún pé èèyàn yóò ní kù sùn nínú ìrún kíkí tàbí kásìkò rẹ̀ fẹ́ máa kó máa kó fẹ́ tèèsì fẹ́ máa kó máa lọ́wọ́ kó tó sọ pé wọ́n mọ̀. Sọ̀rọ̀ káwọn àtúnlọ́sùnlọ náà àwọn ẹ̀kọ́ àbájọ tó máa ṣe rí nìyẹn. Irun wọn bó ṣe rí nù. Lẹ́yìn sáré kálá ti sèkọ̀rọ̀. Irun wọn ò sí lórí sàmbáì. Sọ̀rọ̀ pé tí mo bá mọ̀ náà dé sí ìsàn. Kò sí orun tí ẹ̀mí máa sùn láti òun bá bẹ̀rẹ̀ lójì. Láì sì tẹ́lẹ̀ kẹ́kẹ́ sí mi rárá. Ó ti fúnra ààrẹ. Kò sẹ́ tí o bá dé lẹ́dùn kan lára èèyàn kásìkò ń bá tẹ́lẹ̀ báyìí lójú oorun ẹ̀mí ìdọ́mọ̀tọ́ wọn gbé ìdè ìdè ìdè ìdè wọ́n sì ń jẹ́ ọ̀gá dé dé nígbà tí wọ́n ti tajú báyìí ẹ̀dùn àá ṣùgbọ́n àrùn àzùrọ̀ ń tó ẹlòmíì ìṣó àtẹ̀yìn pé yóò mọ àpapọ̀ ni irú ẹni ẹni ìpè kó kí ọ̀rọ̀ lásìkò rẹ̀ ní àfẹ́lẹ́ àmà tọ̀tọ̀ ẹni tó tún á ń kí o lásìkò rẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ nǹkan ó ní ní sùsùrù nípa dúró wa lẹ́yìn tí ò ní mọ́ ní kò ní kù látọ̀jú ìṣẹ̀lẹ̀ bàbá òjú rẹ̀ bá ìbádà ni mo mójú tó lè ní o ìbádà àwọn òwe ẹgbẹ́ náà tí wọ́n tí wà lọ́wọ́ à ó ní kù sùúrù níbẹ̀ rẹ̀ ṣùgbọ́n ibi ìrò ó mójú tó irú ẹni ẹni ìpín a máa sọ fún yín pé èyí tó lólóore fún ọ ní ìṣẹ́ nígbà tó ti lọ bí ti ìrún nínú wà jẹ́ lẹ́yìn pé àmọ́ ìṣẹ̀fàwà iṣẹ́ gbéṣẹ́ bí jura wọn lọ ẹlòmíì ọlọ́run bá ti ṣe kò ń gbẹ́ nínú bírúwà lóore ìṣẹ́fà òbí rẹ̀ ìṣẹ́fà tí wọn gbogbo kúlù ẹ̀ gbogbo ojúlé dáadáa tí òbí látọ̀dọ̀ ọmọ gbogbo ẹ̀ lóde fún ọ ṣùgbọ́n ìrún ha ẹ mọ̀ ń mú lórí mu lọ́rùn kó tó rí òbí àtọ̀tọ̀ pé ó ti lọ́dún ìdílé wà lẹ́yìn ṣùgbọ́n ibi náà mọ́ sí ilẹ̀ ẹgbẹ̀rẹ̀ náà ẹlòmíì ti lọ sí méjèèjì tó lọ sí ibi jáde ló ti wọ́ ibi jáde ló ti wọ́ ẹni sọ mójútó ìlú náà so eléyìí ó jẹ́ ká mọ̀ wípé mọ̀rọ́fíìsì àtúnáà ní àárín èèyàn tí wọ́n lè ní the same level nínú àkọ́ṣẹ́ ọmọ tí à ń sọ yìí. Ah, mùrọ̀ àtọ̀ àwárí ilẹ̀ àlùmọ̀kọ̀ bí káwà considerate nípa àwọn èèyàn tí à ń bá sọ̀rọ̀ eléyìí nínú àwọn ojúṣe àwọn tí wọ́n bá dáwọn àfá òun ìsinmi káwà considerate nípa àwọn èèyàn tí wọ́n bá sọ̀rọ̀ nínú àwọn ojúṣe tó dá wọn pa àwọn afọ wa gbọ́dọ̀ wa àwọn bá gbẹgbẹ sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run bá subhanahu wa ta'ala bákan náà fọ́tù sùwárì alìmọ̀sá ìlúmọ̀sẹ́lífà ìwọ́sùwà ọlá tí ń jọ nínú ìmọ̀ bèèrè pé ìsànmọ̀ táìlì tó pọ̀ ní àsìkò kan náà àrùnrùn àdéhùn adamu ìkọl alàlàálù sùwárì kámọ̀nù àfáà lè mọ̀ nípa ìbéèrè pé sáà tẹ́lá tuntun wá dá ìyẹn tán ìkẹ́kọ̀ọ́ wà ìyẹn gẹ́gẹ́ kọ́kọ́ béèrè fún kọ́kọ́ fún kọ́kọ́ fìyẹn pamọ́ náà kọ́kọ́ sí tẹ́wá tí wàá yẹn sí ẹ̀ sọ́mà tọ́wọ́ gbé jẹ́ wọn mẹ́ta àwọn kọ̀ọ̀kan wá mẹ́rin yẹn rìn kọ̀ọ̀kan wá mẹ́ta mẹ́ta márùn-ún máa àà yàmi owó hàn bá lè lò ẹ sí ìwà àtàwọn ẹni ẹ mọ̀ tọ́jú wọn àtàkùn tí mo bẹ́ẹ̀ béèrè ṣé mo lè béèrè ṣé mo lè. àmọ́ ìbéèrè ti gbẹ pé fáfẹ́ bèrè lọ́wọ́ mùdíù bàbá ń tọ́ àbùlà wọn béèrè wà ló sáwọ́ àbèrè dáadáa àwọn tó àdìmọ́ bèrè bí ó jẹ́ pé mọ́sálà ẹyọ kan ni wọ́n mọ̀ yanjú bá ti lè tàn lọ tí wọ́n ní kú òlórí ẹyọ kan àwọn pẹ̀tọ̀ tráfík alọ ìyẹn ti yanjú nìyẹn bàbá tó ń bọ̀ àbúgbé ìmọ̀ dára àrábìnrin ilé ilé ilé olè ní káwọn àwọn òní náwó ń bèrè láti náwó <laughs>

gbogbo ẹ̀sùn tó tó ápùdá ìgbàta ẹ̀sùn pẹ́ gbogbo ó sọ fún wa bọ́lọ̀bà jẹra fáwọn àfáwà bọ́lọ̀ kan pẹ́ mọ́ aládà òun láàrin pẹ́ a àwọn sọ̀hábà wọ́n ní àánú ànábì lójú wọ́n ní àánú ànábì lójú gbogbo tó bá lè fẹ́ mọ́ kó síkọ̀lù bá nàbí ìdí àná tó wúwo tó fẹ́ wọ́n mọ̀ sáàtọ̀ sọ pé láyé sọ̀dá tó wúlọ sáàdà tó bá jẹ wípé mo sọ wípé mo tó ń béèrè sí ànábì sọ̀dá tó wúlọ tó dákẹ́ next time ní ṣe kí ni eléyìí àtàjẹmọ́fẹ́ kí ká mú bákan náà bayanu hirsin nabi ala bayani ma yahtaju sa'i min masarati àlàyé ìlàkùnrin kan nabi sallallahu alaihi wasallam lórí ìmọ̀ dáhùn àbí ìmọ̀ fún oníbèérè ní ìkan tó bá ń bùkátà sí i ní tó bá ní bùkátà olùkọ́ fún tó bèèrè ní tó bá ní bùkátà ọ̀dọ́ tó bá ní bùkátà fún tàbí ní tí làákà ilẹ̀ bá lè gbé ṣẹ̀pẹ́ tó bá sọ fún pé à ah, ọ̀rọ̀ tó sọ yìí ni mọ́sálà à ah, mọ́sálà ìlú ẹ̀dógún ní mẹ́lẹ̀ ah, wọ́n tó méjì ẹ̀fẹ́ padà lù padà ìkọ̀ọ̀kan fún amójú mẹ́jọ mẹ́jọ nínú mẹ́jọ mẹ́jọ ìlú tó dákú sí mẹ́ta mẹ́ta mẹ́ta ń tọ́kú sí méjì méjì àà lẹ́lẹ́ àyẹ́lùmù bí sàdánùjì àà àtàálùmù bí lọ́ sí aláwátù sàdánùjì àyẹ́kọ̀ọ́lù sàálùmù sàdánùjì àbí àtàálùmù aláwátù sàdánùjì láti pele gan sí pele gan sí ọlọ́pàá wáyé tù ẹ̀kọ́ ní kápúlọ̀s à lóde ayé mẹ́ta rẹ̀ ni kò sí bó ṣe lè múlá ìdìbò láyé kò lè jẹ́ à ọlọ́pàá wáyé tù ẹ̀kọ́ ní à láyéláyé kò lè jẹ́ pàápàá ẹ̀ṣẹ̀ pẹ̀lẹ́ pẹ̀láwọ̀ àmọ̀ pé màdúgbò sí ń bẹ lára ní ẹ̀fẹ́ pọ̀ tẹ́bá pọ̀ lẹ́ẹ̀kan náà kò ní sáfàrí lẹ́ẹ̀kan tó ló jẹ́ wípé nígbàtẹ́ wà ní fọ́sù pẹ̀lú ìdí àmì ìkọ́ ní bàlágà lórí ó sàpá lórí àmì ìkọ́ nínú ìkọ́lára mi torí pé kò lè yé yín ẹ̀ ní ìmọ̀ tó lórí kọ ṣùgbọ́n díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lẹ́gbẹ́ láti láti gan ẹ̀sùnmọ́ ẹ̀gbọ́n tó láti gbé ẹ̀gbọ́n tó gbé ẹ̀gbọ́n tó láti gbé ẹ̀yìn oníyàtọ̀ títí tẹ́lì balance inú sọ́lá tó bá dé sí ìjọba bá kẹ́kọ̀ọ́ lọ ìgbéra ló fẹ́ wọ̀ ní ẹ̀fẹ̀ mọ́ ẹ̀sùn ìjàpá àrùn gba àwọn ẹ̀mọ́ ẹ̀rùn pé àmọ́kọ́ mẹ́kọ̀ọ́ kí ló máa ní nínú máa jẹ ẹ̀rùn wà sí dáa sún náà tó bá dé sí ìjọba ìmọ̀ náà ẹ̀mọ̀ ní ṣùgbíà ṣùgbíà mẹ́rin ó tẹ̀mọ̀ wá ẹmọ sàkánà ara ní ẹmọ ẹjẹ́ kí tí ní ọmọ wà mùsùlùmí lẹ́nu wípé ẹ̀ sí ìmọ̀ kẹ̀kẹ́ náà ẹ̀ sí ìmọ̀ kẹ̀kẹ́ náà. kò lẹ́ pé tẹ́ ẹ bá ti àwọn tó ti di lo ayé wọn tó ti kú pọ̀ ní káàkiri rẹ̀ di àkànnà rẹ̀ wọ́n tàbí orí àkànlẹ́gbà yìí lọ́wọ́ ti dùgbà náà jẹ́ máa jẹ́ lọ. ìwọ ìtura àmọ́ lónìí ló ń pè ní ìkan tuntun ní ìkan tuntun náà kò sí ìkan tó tuntun. ìwọ ọ ẹ̀ṣẹ̀ rí dé ìwọ orí láyé ìwọ ẹ̀ṣẹ̀ rí yẹn ó ti tó lójú ẹni. bọ̀dọ̀ wọn ti àwọn ọmọ ọlọ́kọ sí ojú àti òun wọ́n ti di lo ayé wọ́n ti di tẹ̀sán ọlọ́run tó ń ní mo wálẹ̀ ní mo wálẹ̀ ní mo wálẹ̀ bó ṣe ń wálẹ̀ yẹn tó o tún ní ìyáàdà tó sọ́ra nínú ìmọ̀ yẹn màlúmọ́sì yẹn ń pọ̀ sí bó o ṣe ń wò ó sá mi ò lélẹ̀ yìí náà ṣùgbọ́n láì òkú olómi ní akọ́ lórí ní omi ìdílé ló ń lé fún nínú kí ni o ìmọ̀ gbọ́dọ̀ lé fún ìmọ̀ ìbúrẹ́ mọ̀ fún mi ìmọ̀ sọ̀kalẹ̀ ìrèké tí èèyàn bá nímọ̀ dáadáa ẹ nímọ̀ dáadáa ni ó máa ń rọra rẹ̀ nílẹ̀ fún àwọn èèyàn yóò rọra rẹ̀ báyìí ẹ tó bá ti ní ìgbéraga tí ò nímọ̀ kò nímọ̀ aláìsàn jáde tí mo sì wà àwọn dàá nínú ilé rẹ̀ tó tí mo bá ti tó ìgbéraga máa ń pọ̀ tí mo bá ti pọ̀ tí mo bá ti ń pọ̀ ìgbéraga yóò máa sọ̀kalẹ̀ torí pé yóò máa jẹ́ kó sọ̀kalẹ̀ yóò máa wá ẹbá sì fẹ́ ti kọ́ lórí kan àwọn nǹkan míì tí ó yẹ kó tó wà lára ní ìmọ̀ jẹ́ pé ẹni mọ́ kọ nígbà jẹ wà ní àwọn ọ̀rọ̀ ní ìjìlá sí ìyá àwọn tí wọ́n mọ̀ ọ́n tó jẹ́ àwọn afọ́ọ̀dù náà ẹ lọ sọ́dọ̀ ẹ̀ẹ́dùlà pé ọ̀rọ̀ fàrọ́lì tó fẹ́ tó bẹ́ẹ̀ tuntun wọ́n sọ fún pé ẹni mọ́ wò wọ́n sọ fún sáà pé àbùlà pé sùn kálùlọ ọ̀pẹ́ kálùlọ rọ́jà àìmọ́ bẹ̀rẹ̀ lọ pé arákùnrin àti òye mi tàbí ọmọ kíláàsì ẹ tó rí pé ó mọ̀ ń tù ọ ó sì ṣe dáadáa ẹni Ibrahim jájọ ohun fàrọ̀ ìdí Ah, ní kó kọ́ ẹ̀ náà gbàtàwà ní azari iṣẹ́ burúkú kan wà fún ìsìláyé iṣẹ́ ẹ̀rẹ̀ ẹ̀yìn ìsìláṣe láti ní sanastania láti fi sanawula ọmọ kan ìtọ́nà àwọn ọ̀rẹ́ wa kájọ kájọ parí ó jìnà sí gan gbọ̀n kọ́pílẹ̀tì wa àjọ wọn tó kò wá nínú ẹsẹ̀ ibi pé ọlọ́run rọ ẹsẹ̀ ẹ̀fọ́ ibi pé bọ́lá ń ṣe rọ inú fún ànábì dàrú lọ́lọ́run rọ mọ́ńtìkì fún àfa yìí ó mọ mọ́ńtìkì débi pé èmi dẹ̀ yé ti mọ́ńtìkì débi pé mi ìsìlọ́gbọ́n dá sí tí ìbá ti mọ́ńtìkì ní ìlú èyí bí náà lọ́wọ́ mi àfáàrí pé mọ̀kọ́tọ́ọ̀mù mọ̀kọ́tọ́ọ̀mù tí àgbà ọ̀nà mẹ́sàn yẹn ó tó láti ọ̀wẹ́ náà sí ṣáṣá ọ̀wẹ́ náà ìlú ọ̀wẹ́ náà ni ó sọ sí pápá bí màá ṣe màá travel láti dé ọ̀dọ̀ mi màá lọ sọ́dọ̀ tí bá ń sùn lọ́wọ́ màá ṣe dúró sórí jìnnà wọ̀lọ́ tí bá ń sùn lọ́wọ́ tó bá gbá ah, lọ́la abẹ́mọ̀ ẹbá ti bí àkọ́ lè jí ah, ọ torí bó dáadáa rẹ̀ ló fi rí mọ́ táàlì láti fi kọ́ mi ní iṣẹ́ nígbà tá a ó wọ́n sì rà lọ ń wò pé ó dúró tó dúpẹ́ síbẹ̀ ah, wọ́n á kí ní ìwé ìdí wa kọ́ mi ó sì lọ́sọ́ bẹ̀rẹ̀ ó sì kọ́ mi alhamdulillah mo ti dé mo ti páàsì tó ní tí ń jẹ́ pé mo fẹ́ kẹ́kọ̀ọ́ mi èmi tí mo wá látọ̀lú ti rìn ní ẹ̀rọ eh, àkúrẹ́ tí mo lọ sí Cairo ẹmọ ilé kọ́ńtì tí mo gbà kọjá tó dé Cairo abẹ́rẹ́ tó bá ṣe mọ́ lọ ẹ̀ eh, tí hmm, Cairo ẹrù bẹ́ẹ̀ àìmọye kọ́ńtì gbogbo kọ́ńtì wá ti dé báyìí ẹ̀mọ̀ lórí sáàdà ẹjọ́ àní ìtìrì ẹjọ́ àní nìkan ẹjọ́ yóò mọ̀ gbé wá gbogbo kọ́ńtì jẹ́ lágbà kọjá ní mọ̀ gbé wá ẹmọ̀ yóò dò tí mo fò tí mo fi dé káyọ̀ fò tó téèyàn bá ti jẹ́ ní tó ní ìgbà yóò tètè ní ìjọpọ̀ pẹ́lú wájú ṣáyé tó bá ti lẹ́ tó ní ìgbà wà á tètè acquire more knowledge ọmọ kékeré tó ń tó jùlọ bàìfà ọjọ́ orí tó ń gbé kàfin rẹ̀ sí ibá lè gan nìkẹgbẹ́ mo jùlọ ìwọ́bọ̀ lẹ́ o bọ̀dá àgbàlagbà bọ̀dá ẹ̀gbọ́n pẹ́ntẹ́ntà fún ọmọ inú ẹ̀ kó gbà tó fún ẹ̀ ó pọ̀ tó fẹ́ lára tó bá ti yóò sí jẹ náà nìyẹn èmi ni mo bá wọn ìtàn nìyẹn ìlú àti kí ni o ti mọ̀ bó ṣe ọmọ akẹ́kọ̀ọ́ ní mọ̀ bó ṣe ká máa ní mọ̀. ẹnu kú ìjọ lọ tóun tóun tóun àwọn náà sọ fún mi wọ́n náà mọ́ mú ká bàbá wọn máa sọ́ọ̀pù ká àwọn ti lẹ́sẹ̀ sí àwọn tó mú ká mọ́ àwọn mú ká dáadáa kọ̀ fà wọ́n wá ní kìí kan wà ẹgbẹ́ tó wà ti ẹ̀yẹ táwọn fẹ́ kọ́ àwọn ìtẹ́lẹ́sì èyí wọ́n dára nígbàtà wọn ṣe láwọn bí ẹ̀ẹ́dẹ́ta kálukú àwọn òṣèlú ká wọ́n ti rẹ̀ tòun pé ó máa gbẹ́ jáde pàṣẹ kò ní. sẹ́mọ̀ kálukú náà wọ̀ fún ìjọba pàmò òun ló fẹ́ pé kí o bá di pé òun mọ̀ kankan ó lè fẹ́ fi hàn class ó gbé jẹ́lí jù ọ lọ ìwọ náà lè mọ̀ nǹkan ní jùlọ oṣù lọ́sùn ká o ti lọ bá ọ̀rọ̀ ẹ̀ ti ní ìlú ṣàlàyé fún mi wọ́n pé kálẹ̀ ló jọ wò ó òtìlé mọ́lẹ̀ mú àfá rẹ̀ ní ọ̀rẹ́ tó bá ti mú afa rẹ̀ ní ọ̀rẹ́ èyí tó jẹ́ àfá ẹ̀ ọ̀rọ̀dá ah, ìmọ̀ẹ̀fẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ah, ọ̀rẹ́ mi ah. ọ̀rẹ́ o o yaa mi jẹ́ kí àbá rẹ̀ sọ wípé ọ̀rẹ́ rẹ̀ ni ìwọ jẹ́ ìwọ mọ́ sọ wípé àbá rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ni àbá rẹ̀ ló yẹ kó sọ wípé ah, ọ̀rẹ́ mi yìí o torí tó ọba ti lọ mú àbá rẹ̀ lọ́rẹ̀ yóò fi ọ sí gbogbo سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك